dábàwẹ̀lé àbèdí pélé ń gàn. torí ohun tí fáwọn ni pé ọmọ yìí fúnra rẹ̀ ni ó pè bí ìyá rẹ̀. bí n bá bọ̀ yín dáadáa n tẹ̀ ń sọ nísìn ni pé oyún inú tí wọn ò tí ì bí òun ni ó gbẹ̀ bí ìyá rẹ̀ fúnra rẹ̀. kíkà tó bá lọ jẹ́ tó wá lọ mú wa nǹkan kí ló máa ṣẹlẹ̀. nípa ni sẹ́yìn mọ̀ pé gbogbo ọmọ tákàrà bá tó lọ sóde ló máa ń kó padà ní. sọ èlé pé fún yé ló máa wò wọ́n lẹ́yẹ. ní o ní láti san kórìí láti náà gbogbo nǹkan tó ń jọ lójú ti ń bàbá fọ láyà tí mo fẹ́ nǹkan sí lábẹ́ gbogbo nǹkan tó ń jọ ọ̀gán lójú wà bẹ̀rẹ̀ sí bá sùn. Ah, ṣé bàbá ìwà fún wa lófo ni ó kọ́ ògbó ìsítáìmù àwa síbi rẹ̀ kò sówó kankan mú wa o ò mọ ẹni tó wá gbá lálejò bóòmù erin ò máa gbóhùn erin ni ó mọ̀ sáré ojú yan lọ́bẹ̀ Lisa bọ́ọ̀ lálejò lónìí. èkìní lẹ́jọ́. Lisa bẹ́ẹ̀. sori pé ọ̀dàlẹ̀ ni ẹ mo kí láìkí kéèyàn kó ya ingrate ingrate ni ẹ. èyí sọ pé àtúbẹ̀ pé bẹ́ẹ̀ sí àbí. kí ló kọ́ àpẹẹrẹ bẹ́ẹ̀ sí ìbẹ́ni bẹ́ẹ̀ sí wa bàbá tẹ̀rọ lọ sí ọ̀gá láti kú síbẹ̀ nǹkan kí lè máa sọ. èmi mọ̀ ẹ́. ẹ yóò òkèlè sáré tó dé kí ló dé tó jẹ́ ibẹ̀ náà ni mo sọ sà. Ah, sà èmi mú iṣan mo gbọ́n sọ èmi kọ́ ni ẹlẹ́mọ̀ sọ. ọ̀hún ẹni mo ti sọ fún bádìí yẹn ṣe màgbàdo tó bá mi òkúta bẹ́ẹ̀ á jẹ̀bi ikú rèé iyèrè ikọ́ ló máa fọwọ́ mú bẹ́ẹ̀ o. gbólóògùn kan rí mi tó sa àgádágodo orí iná lọ́bẹ̀ ó dànù sí. tó bá lẹ́mìí ara ẹ̀ ló tó dẹ̀mọ́ kó ń lọ́jọ́ ọ̀la kò ní máa bá mọ̀lẹ́bí du ogún. àfihàn la pé ọjọ́ kan nìyí ẹ̀ mọ́. a lè máa bára wa rìn ká má lè bára sọ tó lọ́rọ̀. torí eégún tó bá ń jó láàrin ọjà tí ò kọrin tí ò lónílù tí ò látọkùn ojú wo lára ayé máa ma fi wà rọrùn. we obviously crazy. àìsàn tí yorùbá notice kò ń ṣe ọ láàgọ̀ ara ni wọ́n máa lògùn sí ẹjọ́ tí yorùbá mọ̀ nǹkan olóògùn la fẹ́ lò sí. lẹ́yìn tó jẹ́ pé gbogbo ara pátápátá gbogbo mọ̀lẹ́bí wa ló ti kú tó ti re wọ́n gègé. ìgbà ọkọ ìgbà àdá wọn ń bá òkè dìtẹ̀ òkè òsùn òkè òwò òkè àgbọ̀nà ló padà borí wọn o. a woman must have a voice. sórí kan tó sọ yẹn ó right àwọn fámìlì burú. báyọ̀ wọ́n rí wọn lélẹ̀ wọ́n lélẹ̀ wọ́n lélẹ̀ tó dífá fún ìlú níjọ́ ló ń ọwọ́n rí wọ́n lélẹ̀ wọ́n lélẹ̀ wọ́n lélẹ̀. wọ́n máa ń ní àwọn ló ń gbáwo nígbọ̀wọ́ táwọn ò bá gbáwo nígbọ̀wọ́ sáà àwọn máa tẹ. ṣé bá yí wá táyẹ bí bí ọdún ṣe ti bẹ̀rẹ̀ ijó yẹn ojoojó ẹ ní kíkọ́kíkọ́ tó bá fi lè dákẹ́ jó ikú mi sàn. bàbá máa jó pa ní ṣe. ẹ máa jó olóhùn máa jó pa ẹ jẹ́ ó jó pa. ó ṣe é yẹn. ẹ̀jẹ̀ tuntun ẹ̀jẹ̀ tuntun ọjọ́ mi. gbogbo ẹ ti tó ó ti try. Hey, it's not fit yet. feet yet. don't di dandan kó jẹ́ bẹ́ẹ̀. Oh, oh, at least for the last one. Check kó máa bá tiẹ̀ lọ. Jẹ́ ká rò pé wá ká gbé síbẹ̀ ká Yeah! Yeah! Yeah! Yeah! jáde wá jáde. mọ́lá fi ṣe òkú òru. 嗯。 them by force. Hey, <gasps> Betty, you no know say all these men dey craze Hasn't in were ni Ah ah, you no see wetin we sef carry. Every time we they go chop us, dey come they give us small small money, 5k, 10k. Jo, which time won't buy house? Can't even buy car. Ah ah. You na true talk. But bag it to gbe. So sure pé owó ló wà ńbẹ̀. Kó má dàbí ti last time e tó pé by time that tú baggy buy. Answer shit I almost school la ba láyé mi èmi ò tún jẹ́ kí tíṣà kankan gbé mi sùn mọ́ you know say na because of us all those children lose their waec god forbid. jọjọjọjọ oh, oh, oh, má tiẹ̀ ṣe ẹlẹ́ṣẹ̀ mọ́ mi lọ́rùn no be our fault o ẹjọ́ tíṣà tó ń gbàṣẹ́ wo ni. simple ó lè tí ẹ yàtọ̀ mi sọ̀rọ̀ eh, bí over three hundred thousand mo ṣọ́ọ̀pù wà náà ẹ̀ ẹ̀ ń sẹ́ pé ìṣojú mi báyìí ìgbà tó ń yọ owó fún mi mo ti fojú calculate everything. Mm. ah babe almost five hundred thousand ló máa wà nù kí ni ẹ báwo dẹ ni ẹni tó gbé wọn kọ ẹni tó gbé ẹ ẹni tó gbé mi kò tí ì fún mi lówó bó ṣe pè mí náà ni mo ń sáré bò a máa dúró dè mí. okay Ha. hey, babes make i quickly give you your own share so mo first thing tomorrow morning èmi ti lọ Port Harcourt mo dẹ̀ máa lọ one week kí n tó dé máa ti ṣe kíni máa ti ṣe enough shopping kí n tó dé may i give you your share my paddy. ṣùgbọ́n sólùmọ́ á fún ẹ̀ ń sìn báyìí. i'll find something give you. what's wrong? Where's my son? it's okay. Calm down. Is our son dead? No! Our son isn't dead. He's still at the hospital. Thank God. Then what is the matter? Why? Do you want me to stay for a week or two? No, Mom. You have your own life to live. Toby, you have not life. pẹ̀lú àmọ́ rẹ̀. She really amazed me. That's why at times you have to choose your friends wisely. Yes. Woki and I were close to us just because we had things in common. They were never our friends. What I don't understand is and Ayo, you've been friends from way back. You guys went to the same university, for goodness sake. Of course, Colonel Ajoshi. Room Colonel Ajoshi and university. Color Colonel Amijiji like. So I thought he was my friend. But I was wrong. I made the same mistake with Shade because me and Shadi were happily married, I didn't know we were friends because we had things in common. No, no mm-hmm. we, don't have things, things in common, common anymore. I am sure something must have gone wrong somewhere. ọmọ ṣáájà ẹni ẹ̀rìn mòjé bàtà lọ́fà bí ọ̀pá kú kó tó di lálẹ́ ariwo ẹ̀kún àtàn bàbá wọn. jíjí gbé ta ló fún ọ lóyún. ó pé ta ń fún ọ lóyún ṣé ní fún ọ lóyún ò ṣe é wí èèyàn bá wá wá díẹ̀ a jẹ́ pé olúwẹ̀ wá wá kú wa kí lè dùn ọmọ ìjà rírì kúrì. ó lè kó fífi gbé jáde kàṣàgbà sinimá titun ẹ̀ láìlẹ́kẹ̀ẹ́ eléyìígbóná ìrìtìrì tí ó da jìnnìjìnnì bẹ́ẹ̀ yàtọ̀. wíìlì ìrajì bá o ti ń jẹ sinimá kò ṣerú eléyìí rí o. ẹ la ilẹ̀ kẹ́. forty million naira project ni. owó ńlá ni wọ́n fi yà á. ẹ la ilẹ̀ kẹ́ eégún kéégún agbára jagbara lọ. ẹ la ilẹ̀ kẹ́ rojú àtọkùn bọ̀mọ́ nǹkan dẹ́. ẹni tó rí tí a ti sùn akàn ó léwé ń wéṣẹ díẹ̀ mi. ìkọlà bẹ́ẹ̀ pátápátá dẹ́dẹ́ láwọn oko jaguda. ẹ ẹ fojú rí kọ́ lábẹ́ kò tí ó jẹ. kábíyèsí àgbẹ̀dọ̀ kábíyèsí ẹ mọ bó yẹ ká ti mọ ọ ṣe tutù. awo kábíyèsí ẹ fẹ́ tutù lẹ̀ pọ̀ bá di jọ́ mẹ́ta òní ẹ fojú rí kọ́ lábẹ́ kò tutù. ìdílé kí ìdílé tó bá dìde pé wọ́n jẹ ìkọ́lábẹ́ ẹ̀kọ́ wọ́n pa wọ́n. sinimá ti tún ẹ la ilẹ̀ kẹ́ kọjọ tó halẹ̀ tó milẹ̀ títí tí. britain by tafi ka déwálé di gbolu jà. Muideen Raji ló produce ẹ̀. Adébáyọ̀ Tijani ló direct ẹ̀. starring Antala níyan. Fẹ́tí Abalógun Mọ́fì Afọlábí. Péjú Ògùn Mọ́lá. Rúùsù Dìkà. Jìnàdú Ẹ̀wẹ̀lẹ̀. Tóyọ̀sí Adésanya. Taofik Adéwálé Dìgbòlujà. Òjò Pàgógó. Alùdé. Ìdòwú Adẹ́nẹ́kọ̀. Bímbọ́ púpọ̀. Oyètọ́lẹ̀ ẹlẹ́mọ̀sọ́ àti rèé mi rèé ẹ̀ ń bí mi pé báwọn ti ń ṣe lọ́hùn àjọṣepọ̀ àwọn ọjọ́ sí lódoyún Mrs. Clement Hello. Are you with me?